oòrùn tó wọ̀ lónìí tóòrùn bá ti wọ̀ lónìí yàní àwọn tẹ̀sùbíìkì yẹn ti dé òpin nìyẹn abẹ́jálà wà alákógbá ní ẹ̀sìn fún wa. tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wọn lóòrọ̀ tó ni òun náà ni tíra al-Wajiz fi Fiqhi Sunna tíra tí àfa Abdulazim Badawi tí wọ́n ṣe àkójọ rẹ̀ wọ́n kọ́ wa ní àwọn bá máa ṣèjọ́sìn látòrí bá a ṣe máa ṣe ìmára ó fi dórí bá a ṣe kírun àti gbogbo àwọn àrọ̀kánul ìsìláàmù yòókù bákan náà wọ́n ṣàlàyé fún wa nípa àwọn màámàlà àṣepapọ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí àbí àṣepapọ̀ láàrin ọmọlàkejì bá a ṣe tajà bá a ṣe rà bá a ṣe fẹ́yàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́yẹn bá wúwo ẹsẹ̀ irú ìyàwó ló yẹ kán fi jẹ́ àtúntò jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lánàá bita katana ni àwọn afkar àtàwọn no sorry àwọn súnánù al-fi'liyya àwọn súnà tó ṣe pé àtà máa ṣe ní iṣẹ́ practical súnà tá a máa ṣe ní orí irun lówùrọ̀ yìí ibi tá a ti bẹ̀rẹ̀ ní al-afkar wal-adiyatul mashru'a ba'da as-salat àwọn zikiri àtàwọn àdúà tó ṣe pé òfin faramá tó pé ṣẹ̀ríà ló gbé kalẹ̀ fún wa tá a máa fi lẹ́yìn àwọn àṣkár àtàwọn àdúà tó pé ó bá òfin mu pé yìí wáyé lẹ́yìn wa. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ àǹsàwòbáàna kọ́ọ́lù كان رسول استغفر ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام وقال تدر ثوبان ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam jẹ́ni tó ṣe wípé tó bá ti kírun tán ìdàn sarafa min salati náà ni pé tó bá ti pẹ̀yìndà tó kírun tán lórí irun rẹ̀ gbogbo irun ọ̀ranyàn pátápátá kọ́ọ̀lá ntí ó wí náà istakfara salasa yóò isik fam yóò tọrọ àforíjìn lẹ́ẹ̀mẹ́ta lọ́dọ̀ yóò tọrọ àforíjìn lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tó bá tọrọ àforíjìn yìí yóò wá tó pé Allahumma anta salam ọlọ́wọ́ bá náà ni ọba salam ìrẹ́ ní ọba àlàáfíà wa salam ọ̀dọ̀ rẹ náà àlàáfíà tí máa wá tabarakta ya zaljalali wal ikram tó tó fún ọ̀rẹ́ ọlọ́wọ́ ọba yàní ògo ni fún fún ẹ̀rẹ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tó yẹ kó náà lọ́ba tó tóbi tó gbọngbọ́n jùlọ ọba tó jẹ́ kó náà ni ọba alápọ̀nlé jùlọ. kọ́ọ̀dà lùwàlì afáàtà ń pè ní àlùwàlì fàkúrútù àwùzá i ó ní mo wá sọ fún ìmáàmù àwùzá i báyìí pé kaifa listigfar báwo wá ní istigfar yẹn nínú àdìs yẹn wọ́n kàn ní anábì yìí máa tọrọ àforíjì lẹ́ẹ̀mẹ́ta òun á ń bèrè pé báwo wá ní istigfar yẹn ti máa wá kọ́ọ̀la ni wọ́n ń sàlàyé fún báyìí pé sakul wa sọ yìí pé asakirula asakirula wọ́n fi máa wí nìyẹn istigfar astaghfirullah astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta báyìí lẹ́yìn aláwa gbólóhùn aláhùmá anta salam wa minka salam tabarọ́ta ya daljalali wal ikram. gbólóhùn yìí istikfaru lẹ́ẹ̀mẹ́ta àti gbólóhùn aláhùmá anta salam yìí délẹ̀ ìmáàmù kò yẹ kí ìmáàmù ó sì yí padà láì wí ìmáàmù òwú kó tó di pé yóò yíjú padà àwọn afáàní sàlàyé ibùdó bá rọ́ṣmọ̀kùlá nínú ìkànnì àwọn tíra wọn wọ́n ní àwa tá a wà lẹ́yìn gan tá a bá sì wí kò yẹ ká dìde kó níbi tí a wà kódà wọ́n sàlàyé débi wípé ìmáàmù tóun ò bá sì yíjú padà yẹn kò yẹ káwa máa mú kásáré dìde kó níbi tá a bá ti kírun ó wọ́pọ̀ nígbà míì tó máa ti sálámà àwọn amáàmú ọ̀pọ̀lọpọ̀ jì dìde kó tó di pé ìmáàmù yíjú padà yẹn àyàfi tó bá ṣe pé ìmáàmù tún jókòó kọjá sùtú yẹ kó jókòó lóko tá a sì ní bùkátà ìmáàmù náà tó nàbá ti wí sálú yẹ kó yíjú padà kó yẹ ká tó kọ̀ǹtínú láti máa jókòó má bàbá tó bá ti sálámà astaghfirullah astaghfirullah astaghfirullah. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال kò yẹ kó yíjú padà tó bá wí àwọn gbólóyìn tó bá ti tún wá wí tán kò yẹ kó tún kọ̀ntínú láti máa jókòó mọ́ yàrá ó yẹ kó lóò yíjú padà sáwọn ni eléyìí ni súnà bá nàbí ṣe máa ṣe nìyẹn pẹ̀lú àwọn sàhábà wallahu alam lẹ́yìn náà ẹ̀wọ̀ gbólóhùn Allahumma anta sàlámù eléyìí ra ayé náà sì fún àwọn míì máa tó fi nǹkan míì kún tó máa fi kún gbólóhùn yìí kò عن أبي زبير قال كان ابن زبير يقول في دبر كل صلاة حين يسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون ìkàtúnì nínú àwọn zikir tá a máa ṣe lẹ́yìn o eléyìí nígbà tá a bá kọ́kọ́ gbogbo zikiri tá a bá ṣe kọ́kọ́ yẹn lákọ̀ọ́kọ́ wí mẹ́ta then alama anta salam dídílẹ̀ àwùyẹn náà nígbà yẹn láà máa ṣe àwọn tí àtúnkà yìí tẹ̀lé wọ́n gbà látọ̀dọ̀ Abu Zubair ó ní Ibn Zubair yẹn yakuru fi duburi kulli sala iye máa sọ lẹ́yìn gbogbo irun yẹn abdullahi bin zubair hina yusallim nígbà tí ó bá sálámà ìtì máa wí náà ní pé la ilaha illallah wahdahu la sharika lah kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfòrí ọlọ́run subhanahu wa ta'ala ọba kan ṣoṣo ni kò sórogún kankan fún tiẹ̀ náà ni lahul mulku tiẹ̀ náà ní ìjọba gbogbo tí ń yí ọlá agbára ìjọba tọ́lọ́ọ̀bá ni tiẹ̀ náà sì ní ọpẹ́ wa huwa ala kulli shay'in qadir òun náà lẹni tó ní kápá lórí gbogbo nǹkan la hawla wala quwwata illa billah kò sí ọgbọ́n kan bẹ́ẹ̀ kò sí agbára kan àyàfi lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala gbogbo tí ń jẹ́ ọgbọ́n yìí ṣe àbí gbogbo tí ń jẹ́ agbára tìtọ́lọ́ọ̀bá ni yàní kò sì ní agbára kan nídẹ̀yìn tọ́lọ̀ subhanahu wa ta'ala bá fẹ́ la ilaha illallah kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún àfọlọ́hún tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àfọlọ́hún wàlá náà àbúdó ìlà ìyá àwa ò sì ní jọ́sìn sẹ́ni kankan àfọlọ́hún ọba náà lahul ni'ma wa lahul fadl ọlọ́ọ̀ba yìí tiẹ̀ náà ní ìdẹ̀ra gbogbo tí ń jẹ́ dẹ̀ra pátápátá tọ́lọ́ọ̀ba ni tiẹ̀ náà sì ní ọlá wa lahus sana'ul hasan tiẹ̀ náà sì ní ẹ̀yìn tó dáa jùlọ la ilaha illallah mukhlisina lahu din kò sẹ́ni kankan tí a máa jọ́sìn fún lẹ́ni tẹ́ bí a máa ṣe àfọ̀mọ́ ìjọ́sìn fún yẹn pé òun náà lọ́ba tí a máa jọ́sìn fún lídẹ́ yẹn lómi òun náà sì láà ṣe àfọ̀mọ́ ìjọ́sìn náà fún kódà bí àwọn aláìgbàgbọ́ tiẹ̀ bá kórìíra eléyìí. وقال كان رسول الله صلى الله عليه وسلم يهلل بهن دبر كل صلاه ó wá ní anabi sallallahu alaihi wasallam yìí máa wí àwọn gbólóhùn yìí yẹn ni pé yìí máa fi gbé ọlọ́wọ́ báyìí máa fi ṣe tàhálì láti pé láti máa fi fi fi jẹsifá yìí pé kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn yìí ní gbogbo àtọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ní gbogbo ẹ̀yìn yẹn pé anabi máa wú gbólóyìn náà ní gbogbo ẹ̀yìn irun amẹ́lẹ́yìn ìgbà tó bá wí tó bá salam délẹ̀ tán yóò tún nínú àwọn nǹkan míì tí a tó máa wí anuwaradi mawla almughira bunu shu'ba qala kataba almughira bunu shu'ba ila muawiya anna rasulallahi sallallahu alaihi wasallam kana idha faraga min salat wa sallama قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد وبلغ وراد تجا مولى كم غيرا وما شعبا أني سيدنا مغيرة بن شعبا أقلت سيدنا معاوية أقلت سيدنا دجدج النبي صلى الله عليه وسلم إذا فرغ من صلاة وسلم كان بيبقى قرير تسي السلامة kọ́ọ̀lá tí ó wínà ní pé la ilaha illallah wahdahu la sharika lah kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọlọ́hùn subhanahu wa ta'ala kò sórogún fọlọ́wọ́ bá náà tiẹ̀ náà ní ọlá àbí ìjọba tiẹ̀ náà sì ní ìrọ̀lọ́wọ̀ ní fún ní kẹ́nìkó wá pọ̀ fún tó ń pẹ́ à ní fún ẹ ní nǹkan yìí wọ́n mọ́kàn tí lè máa mà náà ta bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni kankan tó lè fún ni ní nǹkan tí ìrọ̀lọ́ bá pọ̀ fún ni tọ́ fún ni wọ́n yá ń fa òdàlìjẹ́dì mí nkàlìjẹ́dù bẹ́ẹ̀ yàní ọlọ́rọ̀ kan àbónípò kan ipò dúkìá ni owó ni àbípò iyì ni kò lè sàǹfààní yẹn ni pé kò lè sàǹfààní kankan fún kúrò lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn afáàní àyílá yunjihi hazuhu minka wa innama yanfa'uhu wa yunjihi al-amalu salih ntí yóò là kó mi ipò rẹ̀ kò lè sí láǹfààní kankan kò sì lè là kúrò lọ́dọ̀ ọlọ́run sùnmọ́ mi ya ìjẹ́ níyàtọ̀ lọ ntí yóò là kúrò lọ́dọ̀ ọlọ́run náà lè pé ìbáàdà tó bá ṣe àtàwọn iṣẹ́ rí rẹ̀ tó nínú ọ̀ṣẹ́ gbólóyìn náà ń bẹ nínú gbólóhùn tánàbí máa wí tó sì yẹ káwọn náà máa wí lẹ́yìn ìgbà tí a bá sálámà tán ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ wà ń káàbùn òjìza an rasulillahi sallallahu alaihi wasallam qala mu'akkibatun la yakhibu qa'iluhunna aw fa'iluhunna salatun wa salatuna tasbiha wa salatun wa salatuna tahmida wa arba'u wa salatuna takbira fi duburi kulli salat wọ́n gba látọ̀dọ̀ káf ọmọ ojúrọ̀ ó lè látọ̀dọ̀ ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam pé ànábì sọ báyìí pé mọ àkìbá yẹn ni pé àwọn gbólóhùn síkìrì kan tá a máa wí ní pẹ̀kun òrun yẹn ni pé lẹ́yìn ìrun àwọn gbólóhùn kan tá a máa wí yẹn ni pé àwọn gbólóhùn àkárì kan ṣe pé a máa wí títí ti tẹ̀lé ìrun gbàtà bá kírun tán láàyà kíbo kọ́ ìlúhùn àwòfá ìlúhùn ẹni tó bá wí àwọn gbólóhùn yìí kò ní pòfo ẹni tí bá máa wí àwọn gbólóhùn yìí kò ní jẹ́ni tí ó pòfo àbẹ́ni tí bá máa ṣe wọ́n kí làwọn gbólóhùn náà sàlátùn wa sàlátùn àtẹ̀síbíhà òun náà ni ìṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n kéèyàn ṣe subhanallah subhanallah subhanallah thirty three times àbákanáà. Ah, wasalatu wasalatu na tahamida àti kéyìn ó ṣe alhamdulillah ní tẹ̀sítírì ní mẹ́tàlélọ́gbọ̀n èyí mọ̀ sí alhamdulillah alhamdulillah á sọ ní tẹ̀sítírì tẹ̀ wà arba wasalatu na takbira lẹ́yìn náà á wá sí takbir Allahu akbar á sọ ní thirty four times ìyẹn mẹ́rìnlélógún fi duburi kulli salah nígbẹ̀yìn gbogbo ìrun tọ́ àkárì tẹ̀sùbíyì tá a máa ṣe lẹ́yìn ìròyìn sígà oríṣiríṣi ló gbà wá ọ̀kan làáfàá mú wa ìbẹ̀dẹ̀ bí eléyìí ti bẹ nínú àkàr tá a máa ṣe tá fẹ́ sùn ká subhanallah thirty three times alhamdulillah thirty three times a wá ṣe allahu akbar ní thirty four times àmọ́ nínú àwọn àkàr tá a máa ṣe lẹ́yìn ìròyìn bá a fa ṣe mú wa yìí a lè ṣe ní thirty three thirty three times gbogbo ẹ̀ subhanallah mẹ́tàlélọ́gbọ̀n. alhamdulilah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar òun náà mẹ́tàlé ní ọgbọ̀n tó bá wù wá eléyìí náà subhanallah alhamdulillah allahu akbar alẹ́sẹ́ ní mẹ́wàá mẹ́wàá a subhanallah mẹ́wàá a sì mẹwa mẹ́wàá a sì allahu akbar náà mẹ́wàá tó bá yìí tún wù wá alẹ́sẹ́ ní mọ́kànlá mọ́kànlá a subhanallah mọ́kànlá a sì alhamdulilah mọ́kànlá a sì allahu mọ́kànlá. tàbá sí ní ní thirty three thirty three yẹn a wà fi gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir a fi parẹ́ gbogbo ó fi wá jẹ́ ọgọ́rùn-ún papọ̀ a fara wá kà inṣàlá lẹ́yìn náà yẹ́n mọ́tò subhanallah walhamdulillah wallahu akbar ìyá lè wí báyẹn lè ra wọn tí ó fi pé thirty three èyàn tó wá lè wí ní twenty five times àmọ́tàbá fẹ́ wí ní twenty five times yẹn sígà rẹ̀ yàtọ̀ òun tiẹ̀ kí ni sígà yẹn sígà oní twenty five times yẹn tí a máa fẹ́ ṣe àfikàrò dúbòrò sọ̀la in a nutshell sígà kan wà tá a máa wí ní twenty five times òun èyí sígà eléyìí ó wà nínú tíra sẹ́rìhù Hisnul Muslim insha Allah tó wàhán Abi Hurairah radiyallahu anhu. عن رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة ثلاثة وثلاثين وحمد الله ثلاثة وثلاثين وكبر الله ثلاثة وثلاثين فتلك تسعة وتسعون وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر wọ́n gbà látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n ní látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam anabi ni man sabaha laha fi dubri kulli salati salasa wa salatin ẹni bá ti subhanallah tó ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ní mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn gbogbo òun thirty three times wa hamida salasa wa salatin ó sì dúpẹ́ fún ọlọ́run ní ọ̀nà mẹ́tàlélọ́gbọ̀n ní tẹ̀sírí tẹ̀sí bákan aláha sàlátà wa sàlàfín bákan ó sì tẹ̀kbír aláhu akbar ní tẹ̀sírí tẹ̀sí fatili sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣe yìí gbogbo ẹ̀ jẹ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún ninety nine yẹn mi à ó fi ọgọ́rùn-ún àwọn gbólóhùn wọ̀nyí la kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo tó lẹ́tọ̀ sí ìjọsìn àfọlọ́hún ọba kan ni kò sí orogún fún un tiẹ̀ náà ni ọlá tiẹ̀ náà sì ni ọpẹ́ òun náà sì lọ́ba tó ní kápá tó lágbára lórí gbogbo nǹkan ẹni bá lè wí gbọ́dọ̀ yìí kàtà ẹ̀yà hó wà nǹkan wọn ò forí àwọn àṣìṣe kódà kí àwọn àṣìṣe kódà gẹ́gẹ́ bí wéèbù omi òkun púpọ̀ tó bá yẹn tí ẹ bá máa wí àwọn gbólóhùn wọ̀nyí wọ́n máa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìnnì kí ni àwọn gbólóhùn náà kó ṣe subhanallah thirty three times alhamdulillah thirty three times allahu akbar thirty three times kó wá fi pé kó fi kó fi pẹ́ kún rẹ̀ tó fi pé ọgọ́rùn-ún gbé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa gbogbo àwọn yìí tá a sọ sẹ́yìn yẹn náà ẹni bá wí ní mẹ́wàá mẹ́wàá tí bá máa wí mẹ́wàá mẹ́wàá yẹn náà òun náà láǹfààní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábi sálàyé ti bẹ́ẹ̀ sí tá a máa wí mẹ́wàá mẹ́wàá irú àǹfààní tí oore tó wà ń bi kéèyàn máa wí báyẹn náà ó sì dáa jù tí ẹ bá lè máa ọ̀sán ní kọ̀ọ̀kan èèyàn wọlé yìí nígbà míì ó wọlé yìí nígbà míì ó wọlé yìí ní ìgbà míì torí pé ànábì tó ṣe léyìn náà láti gbà wá fún wa òun náà ṣe yàní ó sì mí nígbà míì ó sì mí nígbà míì náà ni ni àwọn sàbẹ ti gba ẹgbà wa yẹn wá wa wallahu ala sẹwárí gbogbo àwọn gbólóhùn wọ̀nyí èyíkéyìí tá a bá kọkọ gbé síra wọn níbẹ̀ kò sábúrú bẹ ìyàtọ̀ fún méjì ìtàkọ́kọ́ yẹn astagfirullah astagfirullah astagfirullah Allahumma anta salam ti délẹ̀ àgọ́rọ̀ kọ́kọ́ sí tó òun tá a bá ti sálámà asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah òun là á wuyẹ láti istikfar asalaamu anta salam délé nígbà yẹn láàmú sí gbogbo àwọn èyí tí a yìí ṣùgbọ́n nígbà míì bóyá èmi ìwọnú ara wọn eléyìí kò sí àbúrú ń bẹ wallahu a'lam àbíkiri mi tuntun yẹ ká ṣe lẹ́yìn àbí ìdúrẹ́ pé ó tún lọ pẹ̀lú nǹkan tá à ń kà wa an Mu'adh ibn Jabal qala. أخذ رسول الله صلى الله عليه وسلم يوما بيدي فقال لي يا معاذ والله إني لا أحبك، فقلت بأبي أنت وأمي والله إني لا أحبك، قال يا معاذ إني أوصيك لا تدعن أن تقول دبر كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك وقال سيدنا معاذ وما جبل ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó gba mo fọlọ́wọ́ bá mi búra wàláhì dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ ànábì kọ́kọ́ búra kó tó sọ pé ò nífẹ̀ẹ́ rẹ̀ bánàbí ò bá búra tó bá lò nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ náà ẹni bá sì nífẹ̀ẹ́ ó ti náà nífẹ̀ẹ́ rẹ̀ fakultu bi abi anta wa umi sẹ́dínà mu'az ó wá ní mu'az fana bi pé mo fi bàbá mi àti màmá mi yá o yàní yẹn pé bi abi anta wa umi mo fi bàbá mi àti màmá mi yá o ìtumọ̀ rẹ̀ náà ni pé kí bàbá mi àti màmá mi máa jẹ́ ransom fún ẹ yẹn ni pé tí ó bá ti ẹ kó sí bàbá mi àti màmá mi gbólóyìn gbólóyìn táwọn lárúbáwá máa sọ ni. láti fi sàpọ́nlé ànábì bi alayhi wa alihi wa sallam wallahi inni la uhibbuk mo fi mi búra àníṣe mo nífẹ̀ẹ́ rẹ̀ qala ya Mu'az inni usika ànábì wa sọ̀rọ̀ pé ẹ̀rẹ́ Mu'az dájúdájú mò ń fún ní ìmọ̀ràn kan mò ń fún láwọn ìmọ̀ràn kan àbí màá fún láwọn ìmọ̀ràn kan ìmọ̀ràn náà ni la an taqula dubura mọ́sítì kalẹ̀ láti máa ni ní ìgbẹ̀yìn irun kọ̀ọ̀kan dúbùrù nígbàkún irun kọ̀ọ̀kan kini gbolo naa allahumma a inni ala wa shukurika wa husni ibadati ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run bá wọ̀ ràn mí lọ́wọ́ ala zikirika láti máa ṣèrántí rẹ ọlọ́run wa shukurika láti ti máa dúpẹ́ fún ẹ wa husni ibadati. bákan na nàmi lọ́wọ́ láti máa ṣèyí tó dáa jùlọ nínú ìjọsìn fún rẹ ọlọ́run subhanahu wa ta'ala. gbólóhùn yìí tábà wo ṣe wá ó wá ní dúbúrú sọ̀rọ̀ àwọn àkáàrù wọ̀nyẹn náà àwọn náà wá na wípé dúbúrú sọ̀rọ̀ so náà fáà ti wá sálàyé ìpè bá ní dúbúrú sọ̀rọ̀ ní nǹkan tó lọ pẹ̀lú ni nígbà tá a bá sálámà sàmúkọ́tà bá ní dúbùrù sọ̀lá ní nǹkan tó lọ nípa àdúrà eléyìí ló ká tó sálámà láàṣù torí pé ọ̀rọ̀ nípa dúbùrù tó bá ní dúbùrù sọ̀lá òun náà ní pé so dúbùrù sọ̀lá ìgbà míì bẹ ó lè jẹ́ pé ká tó sálámà ìgbà míì sì lè jẹ́ pé ni wọ́n wá ní gbogbo nǹkan tó bá lọ mọ́ tó bá jọ mọ́ àkàr ní dúbùrù sọ̀lá ńgbà sálámà tán tabari duburu sọ̀lá kì í túmọ̀ rẹ̀ ní pé kí a tó sálámà àyà àfihì tabari kí bóyá nàbí máa ṣe síwájú kó tó sálámà àbí máa ṣe lẹ́yìn ìgbà tó bá sálámà tán Ibn rahmatullah wọn wá sàlàyé lábẹ́ ọ̀rọ̀ tá a kà yìí wọ́n ní gbólóhùn Allahumma a'inni ala zikirika wa shukrika wa husni ibadatik wọ́n aduani, àdúrà ni wọ́n ní bẹ nínú nǹkan tá a máa ibn Uthaymeen ni wọ́n sàlàyé ọ̀rọ̀ sábà máa wọnú sẹ́ríhù Riyadus Salihin ibi tó ti mú ẹgbẹ̀wá ìwá wọ́n sì àlàyé ẹ̀ níbẹ̀ lórí pọ̀pọ̀lọpọ̀ máa ṣe lẹ́yìn àmọ́ nǹkan tí ibn Uthaymeen sọ nìyàwó fẹ́ mọ elaboration lórí ẹ̀ka lọ wọnú Riyadus Salihin àtàwọn tíra mi náà wallahu a'lam. zikiri mi tá a máa ṣe lẹ́yìn rùn wọn àbí ìpè dájúdájú anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé man qara'a ayatal kursi dubura kulli salat ah, dubura kulli salati maktuba lam yamna'hu min dukulil janna illa an yamut زاد محمد بن إبراهيم في حديثه وقل هو الله أحد وبلغت أبي أمامة ولدجدج النبي صلى الله عليه وآله وسلم sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan báyìí pé ẹni tí bá máa ka sí kursiyu ní ìgbẹ̀yìn gbogbo oorun maktuba irun ọ̀rọ̀ àyàn ní pé gbogbo oorun anya àyàn tó bá kí tí bá máa ka ayatul kursiyu lẹ́yìn rẹ̀ kò sí nǹkan kan tí ó kọ̀ fún láti wà àyàfi ní tí ó kọ̀ fún ẹni zada muhammad a afáàtàǹtẹ̀ ní muhammad àbínú àwọn tó gba hadith yẹn wá ó wá ní ibnu ibrahim ti hadith nu hadith títẹ̀ wà kúlùhù wà lọ́wọ́ ahad àti kúlùhù wà lọ́wọ́ ahad yẹn pé lẹ́yìn irun kọ̀ọ̀kan ẹni tí bá máa ka ayatul kursiyu tí ó tún wá ka kúlùhù wà lọ́wọ́ lẹ́yìn náà yóò ka fálákàtì náà tàǹbà kàtì lẹ́yìn náà ànábì ní kò sí nǹkan tí ó kọ̀ fún láti wà lìjẹ́nà yàtí ikú ìtumọ̀ rẹ̀ ní pé tó bá ti kú báyìí tó sì jẹ́ pé ó wà lórí ìṣesí báyẹn títí tó fi kú pẹ̀lú ògùn tọ́lọ́ subhanahu wa ta'ala ọmọ àlìjẹ́nà ni. máa fẹ́ pàkíyèsí díẹ̀ níbi àwọn bìtá adé yìí pàápàá jùlọ nípa oore ọlá tánàbí sallallahu alaihi wasallam tó sàlàyé fún àwọn àkárì wọ̀nyí. a rí pé tọ́lọ́ ń torí ẹ̀dá wa náà ní kíkáwá sí ìjọsìn ìjọsìn tọ́lọ́ sì dá wa fún èrè táà ń retí láti jẹ lórí àbẹ́sàn táà ń retí látọ̀dọ̀ ọlọ́run náà ní kíkú wa ní ọmọ àlìjẹ́nà ọlọ́run wa ní káńsì ìjọsìn yẹn lásán ó wá a ṣe fún wa látòrí ahọ́n òjíṣẹ́ rẹ̀ nípa pé tẹ bá ṣe léyìí àǹfààní nìyí fún tẹ bá ṣe léyìí àǹfààní nìyí fún yín nígbà tá a ti wá mọ àwọn àǹfààní wọ̀nyí ká jẹ́ kí ìkanjú àbí nǹkan kan tí máa kọjú wa láti àwọn àǹfààní wọ̀nyí tá a bá ó se pàtàkì púpọ̀ jùlọ tí ìbá ṣe wípé nǹkan tó yẹ pé ó jẹ́ nǹkan tó lágbára yẹ pé tá a bá dìde lọ ṣe àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ nǹkan tó lè kó bá wa àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ka yẹ ká fi kankan lẹ́nu àwọn àkárì wọn kódà àwọn àjẹpẹ́ kankan náà ló múni láti dìde bẹ́yẹn bá lọ kó mọ sí àwọn àkárì yẹn lọ pápẹ́ ló mú kọjú wa tó jẹ́ ká dìde ta kírun tán pé nǹkan yẹn lágbára gan à ń rìn lọ ká mọ sí àbá àwọn àǹfààní yẹn ó ṣe pàtàkì púpọ̀ so gbogbo nǹkan tó bá dẹ̀ máa kọjú wa kódà ó débi wípé àwọn iṣu míì jẹ́ pé a lè yanjú ẹ̀ lẹ́yìn gbàtà bá sàkárò tán ìka sálámà tán lórí ìrùn kákà gbé àwọn nǹkan kan wá tó ṣe pé kò sí a lè yanjú nǹkan yẹn lẹ́yìn gbàtà bá sàkárò tán tó ṣe pé yóò wá dá ìbá àti attention àwọn ènìyàn kúrò níbi pé à ń ṣe àwọn àkárì yẹn kátúrà láti avoid gbogbo nǹkan yẹn so that àfi ní máa pàdánù àwọn ládàá yẹn

an akra'a bi mu'awwidhati dubra kulli salat wọ́n gbala sọrọ okuba ọmọ amir ó ní anabi àbí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pamílàṣẹ kí máa ka àwọn mu'awwidhat ìsáṣẹ́ ni mu'awwidhat òun náà ni àtàbálẹ̀ mu'awwidhat ó wá ní jámù kul huwa Allahu wà nínú rẹ̀ fálákì wà nínú rẹ̀ lẹ́yìn náà náà sì wà nínú rẹ̀ tàbálẹ̀ mu'awwidhatani wọ́n kulu awudu birọbili falaki àti kulu awudu birọbili naam ṣe anabi pamela fẹ kí n máa kà wọn yẹn pé kulu hu alahu falaki àti naam lẹ́yìn gbogbo irun ní ìparí àwọn afkar tá a famu wa wan ummi salama anna nabiya sallallahu alayhi wa sallam kana yaqul idha salla subh hina yusallim allahumma inni as'aluka ilman nafi'an. ورزقا طيبا وعملا متقبلا wọ́n sáré ní bá kí wọn àṣùbáàtà nínú àwọn àkàrù tí máa ṣe òun náà ní wípé aláhùnmá ìrọlọ́ọ̀bá mi ò ìní asàlùkà ilman nafi'an dájúdájú èmi ń tọrọ ìmọ̀ tó láǹfààní lọ́sọ̀dọ̀ rẹ̀ wa rizqan bẹ́ẹ̀ mò ń tọrọ arísìkì tó má kẹ̀kẹ́ arísìkì tó dáa mò ń tọrọ rẹ̀ lọ́sọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ wa amalan mutaqabbalan àti iṣẹ́ èyí tá a ṣe tí ó jẹ́ tá a gbà wọlé ọlọ́run à ń tọrọ eléyìí lọ́dọ̀ rẹ lọ́run subhanahu wa ta'ala àmọ́ zikiri ti parí lẹ́yìn ohun àṣùbá nìkan dàdá ti máa wù àwọn àkàrùn wọ̀nyí àwọn kan wà tó ṣe yí pé gbogbo òun pátápátá ló wà fún gbólóhùn astaghfirullah astaghfirullah astaghfirullah àti allahumma anta salam lílẹ̀ àti gbogbo àwọn àkàrùn tá a ti ń bá káàbọ̀ títí lórí ayatul kursiyu kólóhùwà máàhùn falak àti náà ń bẹ fún gbogbo òun pátápátá ni tó bá ti jẹ́nu ọ̀ràn àyàn tàbá ti sálámà tán àwọn gbólóhùn yìí láṣe ó dóbi dóni tẹ̀síbíyì àti tahmid àti tẹ̀kbíyì yẹn náà gbogbo ẹ̀ pátápátá wà fún ìrun wákàtí márààrún ṣùgbọ́n àṣùbà òun tún wá ní zikiri kan tó fẹ́ pé gbogbo orun yòókù ní òun náà lè yí ta kàì náà ni pé Allahumma inni as'aluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala bẹ́ẹ̀ ìrun magrib àti ìrun irun asuba náà tún ni ní díkìrí kan tí ò sí fáwọn ọ̀rọ̀ yòókù àfọ́ òmú yẹn wa òun náà ní pé lẹ́yìn ìrun magrib àti ìrun àsùbá nínú àwọn díkìrí tó wà fún méjèèjì tí ò o fún yòókù òun náà ní ká sọ yìí la ilaha illallah وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير awu mẹ́wàá lẹ́yìn irun magrib asiri mẹ́wàá lẹ́yìn irun asuba irun méjì nìkan náà ni zikiri wà fún àmọ́ gbogbo yòókù ó wà fún gbogbo òrun ni àyàfi tó tún wà fún irun asuba nìkan tó fẹ́ pé òun náà lè yí tá a ti kàrà lámà yìí ní aluka ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala. a gbìyànjú láti jẹ́ pé àwọn àkáàrí wọ̀nyí aha gbogbo wọn sórí adẹ́ ṣe wọn látàrí àwọn oore tó wà ń bẹ̀ ọlọ́mọ́sà náà fún ẹnì kọ̀ọ̀kan wa kó rọrùn fún wa láti máa wí nǹkan tí yẹn máa gbìyànjú láti jẹ́ pé à ń sórí à máa wí nìyẹn ọlọ́run rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa wa wa ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wa níṣe pẹ̀lú àwọn yìí tá a ṣe ní sátírì sátírì tàìmù láwa fi láìláì lọ́nà ọ̀dọ̀ tá a fi ṣe onílàfọ̀ àwọn èyí tá a ṣe ní mẹ́wàá mẹ́wàá àbí mọ́kànlá mọ́kànlá tó náà ní lẹ́yìn rẹ̀ pé a ṣe láìláì lọ́nà a fi ṣe kápá tiẹ̀ náà. ní gbogbo ògbà tàbá fẹ́ ṣe nǹkan tánà yóò bá fún wa kásúrà láti ṣe wọn bá nàbí bá ṣe ṣàlàyé yẹn ibi èyí tánàbí ni ká fi lá ilaha illallah yẹn kún ó ní ẹ̀rí pé màá tó fẹ́ sọ gan ó ní tẹ̀tẹ̀tẹ̀rẹ̀ tẹ̀tẹ̀tẹ̀rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ kó wá sí pé hundred kò fi pé gbogbo àwọn yòókù yẹn bóyá rẹ̀ wá bọ́lù yẹn wá pẹ̀lú ẹ̀ sọ èyí tó dáa jù náà ni pé ká ṣe bá ṣe rí náà sì fún yẹn èyí tí lá ilaha illallah tó tánàbí fi kún yẹn ó ní àná ká kún yẹn èyí tí ò fi kún yẹn káwọn náà ó fi lẹ̀ wàlláhu àlà a ya rí nọ́ọ̀sì mi dùn ní kásílókù ńgbà tá a ti rí nọ́ọ̀sì yẹ kéèyàn fi lẹ̀ báyìí wàlláhu torí pé tẹ bá wọlé yìí tó ní láyé láyé fi tí ó fi pé kíni hundred so yẹn kò sọ pé tí ó fi pé eleven àbí fi pé two àbí fi pé nǹkan kan ó kà wé ló dákẹ́ lórí ẹ̀ báyìí káwọn so láàrin ìgbà tí ànábì ń kọ́ ìkan ní kí lórúkọ sàbẹ̀ yẹn náà ti kọ́ ní àdúrà òun tó sọ tánàbí sọ fún wípé wà nàbí yìí kan bara bin azib bara bin azib yes ẹ ṣeun albara ẹ̀dínà bara bin azib bẹ́ẹ̀ tánàbí ń kọ́ wípé kó sọ wípé wà nàbí yìí kan lẹ́bí àrùsáǹtà ìgbà tó wọn fẹ́ yí padà òun wá ní wàrọ̀sọ́lọ́ kàlẹ́rì àrùsálta àní àà ànábì ní wíwí mo ṣe wí wà nàbí yíyó kàlẹ́rì àrùsálta so àwọn afá máa ń fọ̀rọ̀ yẹn sẹ̀ wípé gbogbo tánà bí bá wú fún àwọn asálàyé bẹ́ẹ̀ bó sì sí yẹn gàgà ní kí a ṣe wí ẹ wò bá tí ẹnìkan ṣe lọ́dọ̀ fẹ́dínà abdullahi abúlé kò tóní àmì tóní jẹ́ni alhamdulillah wàsọ́lá tọ́lá ó ní àà ntana bi ni alhamdulillah so olu daa nafsi fun kan kawa n'o òun gangan ni ó túmọ̀ sí pé à ń tẹ̀lé súnà bó ti tó àti bó ti wallahu a'lam. ẹ wo àkàrí àwọn afá àṣàlàyé nípa kúlúhù Allahu àbí kúlúhù Allahu àti kaka mẹta mẹta wọ́n sọ abi mẹta mẹta ìgbìyànjú àwọn kí fún wọn ní torí ẹ̀ ló jẹ́ kí n dó àwọn afá ọ̀pọ̀lọpọ̀ àwọn afá sọ̀rọ̀ lórí ẹ̀ pé mẹ́ta mẹ́ta là á kà wọ́n ètò wọn ti sẹ̀rí wàlà aláǹtà fi sẹ̀rí náà ni pé àwọn náà àwọn àkàrò sọ̀bá wàlùmọ̀sà tàbí pé àkàyà tó kù sí iná kò túmọ̀ sí ta àkàlẹ́ yìí rùn tàbá fẹ́ ṣe àkàrò sọ̀bá ní tìmáì àyà tó kù sí àkà kúlú àlà mẹ́ta falak mẹ́ta nas mẹ́ta wàlà àlà ìyẹn ni wọ́n mú tí wọ́n á fi kó ti ti tó fi wá ti ṣe ìsìnbá àtọ́sí nípa ti ti